ẹ̀mí ìmoore ló ṣe pàtàkì láyé ń bí torí ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́wù lọ ni èyí ló dífá fún ìgbésẹ̀ pàtàkì tí àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá gidi torílẹ̀-èdè Benin tó ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá lọ kí àwọn ará wọn tí wọ́n tẹ́wọ́ gba àwọn tí wọ́n tí ogun Fúlàní lé láti ìlú Asa ní orílẹ̀-èdè Nàìjíríà wọ ìlú Ìgànná ní orílẹ̀-èdè Benin olórí ìlú ìgànná ṣàlàyé bí tí ìjàmbá yìí ṣe wáyé lọ́jọ́ yẹn. nígbà yẹn àríyàn tó lọ bíi ẹgbẹ̀rún lójú títì tọ́bọ̀tàn tọmọ wẹ́wẹ́ àgbà arúgbó kò kẹ́nìkan nílé ló ṣẹlẹ̀ wọ́n ní ogun bọ̀ kílẹ̀ tó máa ti ń gbúròó wọn nípa àwọn ọlọ́pàá ti àwọn fúlàní wọ́n ti ba sájẹ́ wọ́n ti payàn lọ rẹpẹtẹ la fi kó àwọn pólísì sẹ́yìn la fi dán a rí i pé ẹnìkan ṣo ni ó gbógun yẹn lọ àwọn tó kù wọ́n sá wá àwọn tó wá àtẹ̀lé kàyé wọn tán mẹ́ aréèyàn tó lọ bí ẹgbẹ̀rún kan lójú títì tán bọ̀ tó gun síbọ̀ pẹ̀lú rírí àwọn míì ilẹ̀ mọ́tàn la tún wá wọnà ìbúra sọ ń wá àwọn míì ṣùgbọ́n a dúpẹ́ pé títí di èní a kò rí pé ẹnìkan sọnù àárí mọ́ gbogbo wọn la rí ìgbà tán dé ọlọ́run wá fún wa lóore ọ̀fẹ́ a ké sí àwọn èèyàn láàrin ìlú ìgbà pátá ọlọ́run fún wa a ṣe fún ti jíjẹ àti mímu ìgbà táwọn fẹ́ máa ju apá wa lọ a ké sí àwọn olóyè láàrin ìlú pé ẹ dìde àwọn bíi kánsẹ́lọ̀ àwọn bíi mẹ́ẹ̀wá gbogbo wọn la pè wọ́n sì dá wa lóhùn fún nǹkan jíjẹ ẹni tó mú báàgì ráìsì wá ẹni tó mẹ́po ẹni tó mú nǹkan tẹnu jẹ a rí i pé ìgbà àdó gbogbo ẹ̀ tí ń fowó ṣe a rí i pé àwọn èèyàn wọ̀nyí gbogbo ọjọ́ tán lò wọ́n lò ó pẹ̀lú jíjẹ mímu kódà gan èèyàn gbọ́dọ̀ má padà lọ rí ẹ̀mí ẹlòmíín wà tó yẹ pé ó sọ pé ó bá ti kú gbàǹbì ó ti pẹ̀lú rírọ́ má sọ bẹ́ẹ̀ ogún ti rọ́rí o padà lọ ilé ó padà lọ ilé ó ti máa lọ bí mi ò mú déètì sọ́kàn o á ti máa lọ bí ọdún kan ó ti lé díẹ̀ tí nǹkan ìṣẹ̀lẹ̀. lẹ́yìn tí aṣíwájú ẹgbẹ́ ọmọ yorùbá gidi ti orílẹ̀-èdè benin. bàbá wa adékúnlé adépọ̀jù gbé àwọn ẹ̀bùn yìí sí wọn lọ́wọ́ inú wọn dùn ayọ̀ wọn sì kún. ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó fún wa ṣe ọlọ́run á fún wa ṣe jù bẹ́ẹ̀ lọ àbí ṣe gbogbo ọmọ Yorùbá pátá àlàáfíà àjíǹde la máa jẹ́ tiwa e, ọrọ̀ ajé wa kò ní dúró ìmọ̀ràn mi sí gbogbo ènìyàn ni pé èyí tẹ́ ẹ ṣe yìí ọlọ́run á fún ṣe jù báyìí lọ tó bá tún kù oore kan tẹ́ ẹ ṣe ọmọ Yorùbá ọlọ́run á fún ẹ lè fara sínú kú gbogbo ìmọ̀ràn yín láti ṣe ọmọ Yorùbá ní gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà jù bẹ́ẹ̀ lọ wọn á rántí ẹ̀yin gan ẹ gbogbo nǹkan tẹ́ ẹ lọ ṣe lọ́hùn àlàáfíà ló máa jẹ́ ti yín ẹ máa mú èrè délé gbogbo èrè tí ẹ bá ti ń kó bọ̀ ẹ ní dànù sómi ọkọ̀ yóò ní fìrú sọ̀gbìn ẹ máa láyọ̀ sí màmí láti àlàáfíà ìlera máa jẹ́ tiwa. bí ẹ ṣe mú wa ó pọ̀ bí a ṣe ṣe ni pé àwọn aládùn tì mí nígbà náà tí a fi tọ́jú àwọn ẹni máa pè wọn máa fi kọ́ baálé ilé kan tàbí ìyá ilé kan a máa bọ̀ fún pé ló ṣe ṣe àti pé orin tẹ́ ṣe àwọn ọmọ Yorùbá nígbà yẹn o àwọn tí ń bẹ nílùú òkèèrè wọ́n wá wọ́n ní ká fi èkì yín náà sì tún padà bọ̀. igi kan ṣoṣo kì í dágbó ṣe ìfọwọ́sowọ́pọ̀ ìran Yorùbá ló ṣe kókó. kó mọ̀ sùn wọn kó mọ̀ sí rẹ̀ wọ́n nípa àdúrótì àdóòtì rere tí wọ́n ń ṣe torí lọ́wọ́lọ́wọ́ nísìn ogun ò tí ì rọrí o ogun ò tí ì rọrí àwọn ẹsì tí ń ṣe tí ń gbowó ẹ̀yìn tí wọ́n ń ṣiṣẹ́ bí hmm, kí ìrònúpìwàdà kó wà fún wọn lẹ́kọ̀ọ́ yìí pé tí wọ́n bá tí wọ́n bá ronú tí wọ́n bá parí tí wọ́n bá pìwàdà àjọṣe wa yóò sì yóò dán mọ́rán. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ẹnìkan ló máa ń tọ́jú ẹnìkan nígbà tí àwọn ènìyàn wá rí ìṣòro yìí tí wọ́n sá wá bá wa ní ìlú gànàmbí a tẹ́wọ́gbà wọn gẹ́gẹ́ bí ọmọ wa torí pé àlè kà wọ́n sí àlejò àwọn òyìnbó ló jẹ́ àlejò lọ́dọ̀ wa níbí nígbà tí a ti rí àwọn aláwọ̀ dúdú tí a ti rí pé ọmọ Yorùbá ni wọ́n Yorùbá ni àwa náà tí a wà ní Ìgànnà níbí a rí i pé a gbọ́dọ̀ gbà wọ́n gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò bàbá àbí bàbá sí ọmọ àbí ọmọ sí bàbá ìyá sí ọmọ àbí ìyá ọmọ sí ìyá bẹ́ẹ̀ náà la ṣe tẹ́wọ́ gbà wọ́n ní àlejò a rí i pé ìyá nǹkan gbọ́dọ̀ jẹ wọ́n tíbi bá pa wọ́n àwa ni ebi pa tí ìyà bá jẹ wọ́n àwa ni ìyà jẹ a kò gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ kí a máa rí àwọn ìṣòro tí tó lè borí wọn torí ẹ̀ náà la ṣe dúró tì wọ́n ní ìgbà náà pé wọ́n gbọ́dọ̀ jìyà torí ó ṣeé ṣe kó di ní ọ̀la kí irú ìṣòro bẹ́ẹ̀ dé bá wa kí a sá lọ bá wọn lọ́hùn tó bá rí bẹ́ẹ̀ tá a bá ti tọ́jú wọn bí wọn ò ní lè fi wá sílẹ̀ ní ọ̀hún ìdí ẹ̀ náà la fi dúró pàtàkì láti dúró láti ṣe gbogbo àwọn ohun tí wọ́n nídìí ní ìgbà náà àmọ̀ràn mi ní alákọ̀ọ́kọ́ ni sí àwọn lọ́balọ́ba àwọn olóyè tó wà ní ilẹ̀ Yorùbá tí ẹnu wọn bá ti kò mo rí i pé àwa tí a jẹ́ ọmọ lábẹ́ wọn inú wa yóò kọ̀ torí bí ìyà ń jẹ wá làwọn olóyè àwọn lọ́balọ́ba bá ti dúró déédéé mo rí i pé kò sí ìyà kankan tí ó lè jẹ wá àmọ̀ràn mi sí àwọn àdọ́ ilẹ̀ Yorùbá ni pé kí a fẹnu ṣọ̀kan tí a bá rí i pé kinní yìí ó lè mú ìpalára wa ká jírò lórí rẹ̀ bá a ṣe lè mú kó má mú ìpalára wa ká jírò lórí rẹ̀ pé báwo la lè ṣe o kí kinní yìí kó má bàa dé bá wa gẹ́gẹ́ bí ohun burúkú àwa ọ̀dọ́ gbọ́dọ̀ gbìyànjú láti máa kóra wa pọ̀ àjọṣepọ̀ ìrẹ́pọ̀ kó wà láàrin àwa ọ̀dọ́ tí ìrẹ́pọ̀ bá ti wà láàrin àwa ọ̀dọ́ kò yá ika rí nǹkan tó lè mú wa gẹ́gẹ́ bí ìṣòro àwọn mọ́mì wa tí ò ṣe olóyè tí ò ṣe ọba tí wọ́n bá dúró déédéé lẹ́yìn àwa tí ó jẹ́ ọ̀dọ́ torí pé àwa máa ń lọ la máa ń sábà fún àwọn òbí wa ni ní wọn bá tí a bá ti dúró déédéé lẹ́yìn wa àwọn bá lọ ká bá dé tí a bá rí nǹkan tí ó di ó di wa lójú tí wọn fi hàn àwọn àwọn òbí wa èyí tí ọgbọ́n wa kò bá gbé àwọn àgbà yóò fi ọgbọ́n àti ọ̀nà láti fi hàn wá èyí lè mú kí gbogbo àwọn ìṣòro tí ó ń dojúkọ àwa ọ̀dọ́ àwa ọmọ Yorùbá kó lọ dé òpin ìṣọ̀kan ló jẹ́ kókó àti ẹni kíkò tí a bá ti rí i pé ẹnu kò ìṣọ̀kan bá ti wà kò sí nǹkan tí Yorùbá kò lè gbé ṣùgbọ́n tí kò bá sí ìṣọ̀kan tí kò bá sí ìkọ̀ ẹnu ó ṣeé ṣe ká máa jìyà sí eré ọwọ́ àwọn tí kò tọ́ wa lé orílẹ̀-èdè ṣùgbọ́n ló bá jí ìṣọ̀kan bá wà mo rí i pé bó ṣe wù kí wọ́n tó kí wọ́n pọ̀ tó a máa borí àwọn ọ̀tá. ìlú ìpòbẹ́ ni wọ́n ti ṣe àṣekágbá ìrìn ọjọ́ yẹn